ìsìbáwò. ṣé ìbáwò jẹun. orí ètò náà la wà lẹ́ni yìí tiwa làṣà lórí ABN TV ó kalẹ̀ sí ìlú Amẹ́ríkà tí ẹ̀ka rẹ̀ wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ètò náà ni tiwa làṣà bẹ́ẹ̀ ti máa gbọ́ mi ní gbogbo ìgbà èmi náà lọ́mọ yín olólùfẹ́ yín Tósìn ọmọ Adédòkun ló kí pé ẹ̀kú ìkàlẹ̀ ẹ ìwọ ńlá ni ẹja mi gbélé ní ẹ ti ń gbọ́ bàbá wa ṣùgbọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ọ̀pọ̀lọpọ̀ ló máa ń wà ní ọ̀rọ̀ àṣà ní òye àti ìṣe ilẹ̀ Yorùbá tí kò yé gbogbo àwọn ọmọ tí ẹ wà ní òkè òkun ẹ máa ń pè mí gbogbo ìgbà pé ẹ tún fẹ́ mọ̀ sí nípa àṣà àti ìṣe pé kí n sá wà kí n wá ọba kan tó lè sọ̀rọ̀ nípa àṣà ẹ ìṣẹ́tẹ̀ náà náà mo fẹ́ jẹ́lé ní iye o tọ́ àfin bàbá wa èmi ò tó dárúkọ wọn o àwọn náà ló dárúkọ ara wọn bàbá mi. ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni aláìlúwà ọba hamid adékúnlé makama oyèlúdé tẹgbósùn ẹlẹ́ẹ̀kẹta. E olówu ti Òwu Kúta tí mo tún jẹ́ alága fún àpapọ̀ lọ́balọ́ba Òwu. kábíyèsí ẹ ṣeun. ẹ ṣe tán orúkọ kábíyèsí lẹ ti gbọ́ ẹ̀gbọ́n mo sọ pé ó ju ẹnu mi lọ kí n dárúkọ wọn wọ́n ti dárúkọ ara wọn báyìí tán ẹ àwọn àgbà náà ló ní tàbí débi sẹ́ là ń ṣe. ọ̀rọ̀ wa lè tè ní ó pín sí ìpele méjì sí mẹ́ta ìpìlẹ̀ àkọ́kọ́ rẹ kí ni àṣà kí ni ìṣe kí ni ẹ̀sìn. ẹ ṣe àtọkùn àdúpẹ́ àṣà ni ìhùwàsí tí àwọn baba ńlá wa ti ń hù tá a bá lọ́wọ́ wọn tó ti wá di pé à ń fi léra wa lọ́wọ́ àṣà ni ẹ̀sìn ní ọ̀nà tá à ń gbà sin elédùà àdániwáyé tó dá wa ìṣe bó ṣe yé mi sí hmm. ìṣe ni nǹkan tá à ń ṣe pàtó. Hmm lọ́gangan àkókò kan pàtó àbí tá a yàn láàyò pé láàmọ̀ ṣe tó bá wo àṣà àti ẹ̀sìn ó yàtọ̀ ìyàtọ̀ rẹ̀ fẹ̀ tó gùn gédéǹgbé fàpèjúwe gbogbo ọba aládéládé nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá àìṣe ọba ẹ̀sìn àìsí ṣe. Ọba, olórí ẹ̀sìn wọ́n yàn wá gẹ́gẹ́ bí ọba wípé ká gbé àṣà àti ṣe àti àṣà culture and tradition àṣà ìṣe náà ní ká gbé lárugẹ pé ká má jẹ́ ó parẹ́ wọn ò yàn wá gẹ́gẹ́ bí ilé mọ́mù torí wọn èdè ọba aládé nílẹ̀ yorùbá mọ́sáàsì bẹ́ẹ̀ ni wọn èdè ọba aládé ní chọ́ọ̀chì nílẹ̀ yorùbá àwọn ẹlẹ́sìn kẹta ẹlẹ́sìn àbáláyé gan ló fẹ́ẹ̀ ní í ṣe lórí lọ́balọ́ba so àṣà àti ìṣe ó sì wà lórí ìlànà lọ́balọ́ba bọ́ ẹ̀sìn ọ̀tọ̀ làwọn tí wọ́n kéwú tí wọ́n di lè mọ́mù ọ̀tọ̀ làwọn tó lọ theological school tí wọ́n di pastor tán di bishop olórí ẹ̀sìn làwọn yìí so ọba olórí àṣà ó jọba lórí àṣà àti ìṣe àwọn èèyàn rẹ̀. ẹ̀sìn kábíyèsí ìbéèrè tó tún fẹ́ jẹyọ nínú ìbéèrè tá a béèrè yìí a rí pé lóde òní àṣàyà gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá a rí pé àṣàyà ń wọlẹ̀ díẹ̀díẹ̀ ṣé ẹ̀sìn ló mú kí àṣà kó wọlẹ̀ àbí kí ló mú kí àṣà kó wọlẹ̀. ẹ ṣe ìbéèrè ńlá ni o béèrè tí dáhùn ẹ ò sì jìnnà kò sí ẹni tí ò mọ tòótọ́ ṣùgbọ́n ó kàn mọ́ korò láti sọ lẹ́nu ni nílẹ̀ kóòtù òjíire ẹ̀sìn méjèèjì tí ó dé òun ni a fi ń pa àṣà wa rùn ṣùgbọ́n ó jẹ́ ẹ̀dùn ọkàn fáwa kọ̀ọ̀kan tí a gbàgbé àṣà torí tí a bá wò ó àṣà wa táwa ń fi ẹ̀sìn parẹ́ tá a fi ẹ̀sìn ìgbàgbọ́ àtẹ̀sìn ìmọ̀lé parẹ́ òun làwọn òyìnbó wa tí wọ́n ń lò tí wọ́n fi ń kọ́ ọmọ wọn à ń ráwọn òyìnbó gẹ̀ẹ́sì tí wọ́n di professor lórí lórí àṣà yorùbá tó sì rí ọmọ yorùbá ọmọ ládéládé mi ìgàn ò lè sọ yorùbá kó dán mọ́rán torí pé ó wà lókè òkun ẹ̀sìn ti bà àṣà wa jẹ́ láìmọye ọ̀nà ṣùgbọ́n oòrùn tó sì kú tó oòrùn tó yọ yìí ó sì ta sọ́ọ́sà tí ó gbẹ. Mm ọ̀dà ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn lẹ́nu kábíyèsí ọba adékúnlé oyèlúre màkàmà olówù ti òkúta ọ̀hún lẹ ti gbé ọ̀rọ̀ lẹ́nu wọn yẹn nípa àṣà àti ẹ̀sìn ẹ̀kí ló fà á tí àṣà àti ìṣe ilẹ̀ tó fi ń parẹ́ tán ìbéèrè tí ó tún ta wútúwútú nínú mi hmm. ní ìlú kúta mo bá nínú ìtàn ni mo sì gbọ́njú bá mo sì gbọ́ tèmi pé ní ìlú kúta tí a wà léni yìí hmm. wọn èèyàn ẹ̀pà sí ara àṣà náà ni àbí èèwọ̀ kẹ́ tó dáhùn mo lọ sí ìlú Ìkòyí wọ́n ní Ìkòyí ọmọ Ìkòyí ògbúlọ̀ jòkété tó má jòkété ìran bàbá wọn ni wọ́n jẹ hmm. ṣé tó bá yan ẹ̀pà ní ìlú kúta ó ní èèwọ̀ kan ni àbí lọ́wọ́ àná bẹ̀. ẹ ṣe atọ́kùn okùn eégún gùngùn kó mọ́ níbi tó ti wá ilé ayé tí a wà yìí gan-an ilé ayé ká kọ́kọ́ mú un lá ká wo jẹ́ ẹ̀ ká wo perspective ẹ̀ kó fẹ̀ ilé ayé tá a wà yìí bí ilé ayé ṣe fẹ̀ tó bó ṣe kúrú tó bó ṣe gùn tó àṣà àti ṣe táyé àṣà táyé ó yàtọ̀ sí ti kẹ́hìndé ti Kẹ́hìndé ntá ntá ṣe níbí ntá èèyàn ó ṣe ní Kúta tí ó gboríyìn tó bá ṣe tó bá ṣe lókè ọ̀ya ó lè jẹ́ ìdàní ó gbà hmm. ntá ṣe Nàìjíríà tá a jò tá a gboríyìn bí wọn bá ṣe nílẹ̀ Gẹ̀ẹ́sì ó lè jẹ́ inú ayanran àtìmọ́lé ni ó kù sí hmm. n tó ṣe nílẹ̀ yìí tó mú jẹ tó bá ṣe ní mọ́kà ó lè ó ohun tó ń dànù hmm. now orílẹ̀-èdè kọ̀ọ̀kan wọ́n ní èèwọ̀ wọ́n sì ní ìṣe wọ́n yan ẹ̀pà ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ yan ẹ̀pà wọn ò gbọ́dọ̀ yan tà nílẹ̀ yìí nǹkan méjì ni ló jẹ́ èèwọ̀ gbòógì èkíní ẹ̀pà yíyan tà ẹ̀pà tó lé èpo ẹ̀pà ilé èpo bíi pé a yan ẹ̀pà pé ká gbé ká wá yan ká máa tà èpo ẹ̀yẹn lè wọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ìyẹn wà nù oúnjẹ tí kúta fẹ́ràn jù ṣùgbọ́n wò gbọ́dọ̀ gúnyán tà bó o rí lé oúnjẹ kó o wá lè dọ́là o ó lè dilẹ̀ ọ̀la tí ó mọ̀ o kò sí tó bá gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ kò sí fá tí ò lè tutù tiẹ̀ àti ìṣèwádìí débẹ̀ tá a bá ní ká wo ti ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ wọn ní ká fi ti késàrì fún késàrì ti késàrì wa nù hmm. gbogbo olùkọ̀ọ̀kan ní késàrì títí ẹ̀ àìgúnyán tà àìsí yan ẹ̀pà jẹ àwọn baba ńlá mi tó tẹ̀lé idó à ń lu bọ̀ akíndélé nígbà náà lọ́hùn nígbà wáṣẹ̀ tó tẹ̀lé idó tó lo àsìkò tó lo sáà tó lo kánrin kése tó tásìkò tó fẹ́ paradà àwọn akọni ìgbà náà lọ́hùn bí mi bá fẹ́ paradà tó wákú tí ò rí ìmí máa dọ̀tà kí náà ń pè lọ́tà òkúta àpáta ńlá ìmí ilé paradà kó dòdò ìmí ilé paradà kó dígí tó ń gbà tó fẹ́ paradà ó ké sàn ọmọ rẹ̀ òun ti bá ń lolẹ̀ yìí òun tún fẹ́ paradà o torí kò kú ìwádìí àti ìmọ̀ ẹ̀rọ gan tó fi hàn pé ó ó lé lọ́gọ́rùn-ún méjì ọdún ó sì gbéra ó gbéra ó lọ di ìlú ó di ìlú lọ́gangan ibi tí iléèwé gíga wà bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lórí títì ó ní sàá tó ń tẹ́sìn àwọn ọmọ rẹ̀ ń tẹ̀lé tìlù ti fún àyè tí ó sunkún sunkún bàbá àwọn bolú ń lọ ọ̀pẹ̀tọ́ ọmọ bàbá tàn yóò bá rọ̀bà ó ní ibi ìlú òun wà o ó wọlé ẹbẹ̀ ni ẹsẹ̀ ẹ̀gúngí tí pátákó ẹsẹ̀ yẹn dẹ̀ hàn lára agi tó fi parẹ́ ní òfurufú ìyàwó dodo lẹ́gbẹ̀ẹ́ òdodo ayaba òdodo ayaba là ń pè dòní babaláwo atọ àtọ̀ mọ̀pẹ̀ òun náà dodo ó dodo lágbègbè ibì kan gbà náà lọ́hùn agbègbè yẹn ti di inú ìlú sìn ní tá a tún gan. náà wa ṣẹlẹ̀ bí orí o mi tó ń wá lọ. ọmọ àtayémayé náà làwọn ọmọ bá ti máa jẹ ayé alábàtà ó yẹ wọ́n bẹ̀rẹ̀ sí í jiyàn wọ́n ń dẹ̀já bàbá rẹ ní ẹ bá ti níjàmù ẹ wá pé òun ṣé sẹ́nìkan máa wọlé lọ́kùn tó dá ẹni tí ń bẹ lókè lóhùn ẹ̀yà ẹ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n débẹ̀ wọ́n lọ pè jagunjagun tó sì jẹ́ ó fadà yọ tó fi délùú ẹṣin ẹṣin ẹ̀ náà dáhùn ó lájá ajá náà ajá ọdẹ dúdú ajá náà sì máa fara hàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan dòní bọ̀ nílùú epo oṣù láwọn tí wọ́n ń gúnyán ìwádìí tí àti ìwà wádìí gbà dì sí ni pé ṣé wọ́n ń gúnyán tà ní tòótọ́ ìgbà náà ni epo oṣù tán dẹ̀ ojú ọ̀nà àtẹ̀kù ẹ̀pà àti ọjọ́ náà epo ẹ̀pà wọnú ó kọ́tàkù ẹ̀sìn ẹ̀ bí o ti ń gé wọn lórí oṣùbù kó tún dìde kó tún pọ́n ọmọ òun ni epo oṣù tún yọ ọ́ ah! ló bá dé wọ̀ ìjàmbá ọjọ́ náà pọ̀ toró ti hàn ọmọ ẹ̀ lé mọ̀kútó àwo lẹ̀ tán pé ah, ìlà tí ń bẹ lójú òun ló ń bẹ lójú ọmọ òun rèé ìwọ̀n ọba wọn tó kù níjọ́ lọ́dún náà ló fi wá dé ìwọ̀ ah, ibi tí èèwọ̀ náà múlẹ̀ dé a rí ní sáà àgbà kan gbà táwọn bàbá mi kan wà lórí àléfà àwọn chọ́ọ̀chì àtàwọn mùsùlùmí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ní ẹjẹ́ agúnyan jésù àwọn mùsùlùmí ní ẹjẹ́ àtẹ̀pà ànábì hmm ọ̀wọ̀ọ̀wọ̀ ni wọ́n ń kú o ní kò pẹ́ kò jìnnà ni o tí èjogún ọdún lọ sẹ́yìn báyìí o so àwa gbà pé késàrì tiwa ni à ń jẹyàn o à ń jẹ̀pa o bó ṣe jájòjì bó rẹ̀ pa ẹ́ sí gbọ́ntẹ̀pá núgo rà jíjẹ ni kò ní orí òní fún ẹ̀dùn òní dùn ọ́ di bó bá lọ́mọ òwúkúta tó lọ́mọ òwúkúta bí ìyàwó àbò ni lálẹ́ àbò ni lọ́rẹ̀ẹ́ tó bá gúnyán fún ẹ jẹ́ kò sí nǹkan kan ṣùgbọ́n àìgúnyán tà torí èpo oṣù yẹn ni lórí ilẹ̀ kúta ẹni tó bá gùn ta àbò àbò gbin ẹ̀pà gan nítorí pé àfẹ́ kan máa yán náà láàfin gbà kan máa gbé lórí ilẹ̀ wa n tó ṣẹlẹ̀ nìyẹn kò sí ẹni tó ṣe tí ò ní rí pa ẹ̀. àgbòrè tán lórílẹ̀ ìbéèrè kan tó tún fẹ́ẹ́ jọ mọ́ ìbéèrè tá a dá tán nísìn. Hmm. a rí ní Òṣogbo hmm. wọ́n sọ Ọ̀ṣun Òṣogbo Ifẹ̀ ń sọ ọlọ́jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ọdún wo ni ìlú Kúta ń ṣe tó dàbí ẹ̀yà àṣà àti ìṣe. à ń lu bua gbogbo ń dù. àkókò wo ni. a máa ń ṣe ní ìparí ọdún ìparí ọdún la máa ń ṣe tó a máa ń bá ìpinnu pé a fẹ́ mú ọdún tuntun December la máa ń ṣe alùwà àyájọ́ ọdún tí bàbá wa gbésẹ̀ ọlọ́jọ́ tiwa nìyẹn because ọjọ́ méje gbáko ló máa ń gbà wá so ìparí ọdún la máa ń ṣe bọ̀ torí pé àwa náà ti ń gbèrò àti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí pé a fẹ́ kó di ńlá ní ńlá kó di rẹ̀gẹ̀jì àpèwà wò a ti ń bá àwọn àjọ UNESCO sọ̀rọ̀ wọ́n ti rán èèyàn wá a ti kàn sí wọn a consultant oríṣiríṣi pé kì í ṣe òòṣà o àṣà ni o tá a sì máa ṣe a máa ṣe lóòrèkóòrè àṣà ni tí ó tún máa mú àwọn èrò wá látòkè òkun gan tí wọ́n máa wá wò. ẹ kábíyèsí tán òun náà lè ti gbọ́ yẹn ọdún tí ìlú kúta tẹ́ ń béèrè àwọn náà ní ọdún tiwọn náà ní yẹtìgbẹ́ lẹ́nu kábíyèsí. alùgbà. alùgbà òní ọdún tí ìlú kúta ń ṣe tọ́ afẹ́ pa ìbéèrè wa dà afẹ́ bọ́ sí ti orílẹ̀-èdè àti ìpínlẹ̀ ní ti àṣà. ẹ ǹ ṣó. ìbéèrè àkọ́kọ́ mo fẹ́ béèrè pé kí ló sọnù ní orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí tí àwọn àjálù tó ń jálura wọn lọ́tún lọ́sì tó fi ń ṣẹlẹ̀ sí àìtọ́jú àṣà àti ìṣe wa òun ló mú ìjà bá wa àbí ohun kankan wo ni àwọn olórí wa dáwọ́lé tó mú ìjà bá orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọba aláyé. Hmm. àkọ́kọ́ ìfẹ́ ti sọnù hmm. àwọn olóṣèlú wa ti fi ọ̀bẹ gún ìfẹ́ àti rẹ́pọ̀ àwọn olóṣèlú wọ́n mọ̀bẹ wọ́n fi fa àpò àsùnwọ̀n tí tí elédùà àtàwọn baba ńlá wa àgbáríjọpọ̀ wọn tí wọ́n so kọ́ wọ́n mọ̀bẹ wọ́n fi fa ya yẹlẹyẹlẹ. torí nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí kì í ṣe pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí ṣe gbógun abẹ́lé ti wà a tún borí ẹ̀ a borí eléyìí náà ṣùgbọ́n kò pé wa ká lọ lẹ́lẹ́yàmẹ̀yà kò pé wa o gbogbo gbàjarì tó ń gbọ́ oòdùà la fẹ́ tápá ilẹ̀ ibo la fẹ́ kò pé wa kárìnká pọ̀ yẹni yẹni ìmọ̀ràn mi fún gbogbo ọmọ kóòtù jíire kò pé wa o nígbà tí Yorùbá wà láàrin àṣesọpá fẹ́ lọ tó ti mọ̀ pé ọ̀rọ̀ ẹ lọ́wọ́ kan òṣèlú tó pọ̀ nù ẹbí yorùbá ṣàrẹ balógun òwu ó ṣàrẹ ó ṣe tó ológun ó ṣe ti yorùbá ó ṣe talágbádá so búrò kẹ́nìkan sọ pé òun lọ. tí yorùbá bá tún débẹ̀ lọ́la gbogbo awuyewuye pé oòdùà là ń wá òní gbọ́mọ̀ hmm. ẹnìkan ìjáwá dé gbogbo ìbéèrè tí wọ́n ti ń birú èmi mi ò tẹ́ mi oore ọ̀fẹ́ ni mo fún iléeṣẹ́ láti sọ̀rọ̀ kan rúkàn bẹ́ẹ̀ lónìí èkíní àwọn wo la gbàtẹ̀rù pé à ń lọ Oòduà àwọn wo ni ebẹ́ ni tá a gébì fún lójúlójú ní ìwo ni àwọn wo náà jọ jókòó tán jọ gbìmọ̀ràn wípé ẹ̀jẹ̀ á kú o Nàìjíríà yóò pẹ́ o ẹ̀jẹ̀ á àwọn wo náà jọ gbìmọ̀ràn pé kò pẹ́ wa bẹ́ẹ̀ mi ṣe jẹ́ olówó kúta lónìí ṣé mo lè dá ìgbésẹ̀ kan gbé kí n sọ pé ah kúta ò sínú nàìjíríà mọ́ àti kú àwọn wo ni mo pè jọ ẹnìkan ìjẹ́lu ẹnìkan ìjẹ́lu ṣebí àṣà làwọn kan tẹ àjọ péjọ ńbo láti ńbo láti ńbo láti fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ dé ṣé ní níbi tí ìletò kan sí ìletò kejì ti ń jàjà alẹ̀ tí wọ́n ń para wọn lábẹ́lé ẹ̀rìn àtọ̀fà Mọdákẹ́kẹ́ lẹ́kọ̀ọ̀kan àti Ilé-Ifẹ̀ àárín Ìjẹ̀bú Ìlóbù ẹ̀rìn Ìfọ́n Oǹdó àtẹ̀kìtì lẹ́kọ̀ọ̀kan Ìjẹ̀bú síjẹ̀bú lọ́pọ̀ ọgbà àáwẹ́ wọn ò gbà pọ́yọ̀ pé Ọ̀yọ́ jà wọn lọ a sì ń pariwo Oòduà ilé la ti kẹ́sọ̀ ròde o kò tiẹ̀ tí ìyá mi ò sì lérò because tá a bá wo àwọn àpèjúwe ẹ wo àwọn orílẹ̀-èdè tí wọ́n kánjú bíi Sudan Southern Sudan kánjú wọ́n jà wọ́n para wọn láti bíi ọdún kẹjọ tán ti fún wọn lómìnira àbọ̀dún kẹwàá ìyàn ebi wọn orílẹ̀-èdè yẹn tán bá pa Southern Sudan country yẹn papọ̀ nísìn wọn ò lọ́rọ̀ ajé tó tó Ọ̀ṣun wọn ò ní Cameroon náà wà lẹ́nu ẹ̀ àwọn abala ibi tí wọ́n ti ń so ìbò àwọn náà ń pè ní Amazonia pípa náà ń para wọn lójoojúmọ́ so àwọn èèyàn wa tó wà lókè òkun intan lè fi ràn àwọn atílé lọ́wọ́ ni pé kí wọ́n má máa da petrol sí wàhálà tí bá ń ṣẹlẹ̀ ńlé orí ọ̀fẹ́ náà nítan fi wà lọ́hùn-ún bá jókòó tá a bá dúró lọ́hùn-ún tá à ń ké gbàjarì wípé báyìí la ṣe fẹ́ kílé ó jóná kílé ó jóná ẹlòmíì ẹlòmíì ti ròkun pé òun wà bímọ o forí ọ̀fẹ́ tó rí o ṣùgbọ́n bolójú ọlọ́run ò tó kọ́lọ́run bá a ṣe. kábíyèsí mo tún lórí ìbéèrè yẹn náà ni pé kí ni ọ̀nà àbáyọ tí n tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àti ìpínlẹ̀ àti ìlú. ọ̀nà àbáyọ a ní láti pe ìfẹ́ padà ká pè fẹ́ padà kémi tí mo jẹ́ ọba Òwu kí n rí Ìjẹ̀bú kí n gbà pé nǹkan kan náà ni wá èmi tí mo jọba Òwu kí n rẹ́kìtì kí n gbà pé nǹkan kan náà ni wá kí n rí Ìgbò kí n gbà pé nǹkan kan náà ni wá sẹ́nẹ́tọ̀ mélòó ló máa fi ọba ìlú ẹ̀ gan-an mọ́ bí wọ́n ṣe gbé ní ìjọba kọ́ wọ́n ṣe gbé ní wọ́n ṣe gbé ní bíi tí o dé bó o dókè òkun France nísìn ọba Hausa wà mẹ́ẹ̀ tó o bá dé àfin ọba Hausa France o àfin ọba Yorùbá tó fẹ́ẹ́ fi wé múra ọba Hausa ni ìwọ̀nba àwọn Hausa tó wà ńbẹ̀ wọn náà gbé nǹkan wọn lárugẹ bẹ́ẹ̀ irú ti sásá tẹ̀ ń wò irú ti Èkó sẹ́ríkì Fúlàní bámbádò tẹ̀ ń wò báfin ẹ̀ ṣe rí báwọn tó ń ṣe ìjọba lé lórí bí wọ́n ṣe gbé ló ṣe mọ́ tẹ́yìn náà bá fẹ́ kí n ti ń rí bẹ́ẹ̀ ọba yorùbá tó wà ń kánú ẹ̀yin ọmọ yorùbá náà ẹ̀ tún tibẹ̀ ṣe wọn ò ní lọ dáná sún tẹ́ bá tó ṣe ah, ah. ṣé ṣé ìjọ mákindé ní òtún ló ṣe tìmọ̀ ẹni àbí sanwó-olú ló ṣe tèkú. òun kọ́ òun kọ́ ó ti mọ àwọn lára wípé gbogbo tí àwọn bá ní ní fi sin ọba o àwọn ti kánú kúránì pé ọlọ́run ká gbà fún lórí ṣùgbọ́n àwa Yorùbá á béèrè pé olórí yẹn báwo lọ́lọ́sẹ̀ ni á gbà fún ah. <laughs> ẹ jẹ́ àrò ah, Yorùbá ó béèrè pé bò ń ṣe tó wá jẹnu báíbù sọlọ ń sọ pé káwa ṣẹrú ni o ti gbàgbé anthem kan tí Ọ̀ṣun máa ń kà bá ṣe bẹ́rù la bọ́ mọ́ ó dẹ̀ wà nú àṣà àti ṣe nínú báíbù ó wà ń bẹ̀ pé ẹrú wà nínú kùránì ó wà pé ẹrú wà oh, ok ti kùránì gan ló tiẹ̀ ló wà obvious tí mùsùlùmí ló wà fíọ́s jù èkíní ẹ tó kọ́kọ́ pèrún láyé tó kọ́ gbà fànàbí tó kọ́ pèrún ọ̀ ń pè ní Bilal ẹrú ni ọmọ Ethiopia ni now olókọ́ gbà fànàbí tó gorí òkè kan lọ tó lọ pèrún tó ní foils èyí tó òun ló sangu jù náà ẹrú gbà yẹn do nítorí pé ó jẹ́ ẹrú Ethiopia wà lára orílẹ̀-èdè tí yà ń jẹ jù ṣé ẹni tó kọ́kọ́ gbà fànàbí yẹn ṣé kò yẹ kí orílẹ̀-èdè ibi tó ti wá tí ìran ẹ ti wá ṣé kò yẹ kí Saudi Arabia rí ibi tó ẹ kàn tàn mọ́lẹ̀ sí kàn fi owó bá wọn lò kàn kẹ́ wọn àwọn ọmọ Ethiopia ló pọ̀ jù náà tó lọ tún ṣẹrú dọ̀dọ̀ ní ní Saudi Arabia tó bá ràn wọ́n tó lọ ṣe cleaner tó ń ṣe ṣẹ̀gálà tó ń ṣẹrú Saudi Ethiopia yẹn náà ló pọ̀ jù nǹkan tí ọmọ Ethiopia ó ṣe tí wọ́n gé lórí ní Mecca tí Jew kan bá ṣe àbí European àbá American bá ṣe wọ́n ní kó máa lọ wọ́n á ní diploma wọ́n á fi diplomatic immunity wéfẹ̀ wọ́n á ní kó máa lọ. <laughs> wọ́n wọ́n tẹ́ bá tẹ́ bá tí wọ́n á rí àwọn èèyàn wa tó ń sọ ah, kíni kan. kò yé wọn torí pé ìwọ̀nba ní ibi tí èèyàn bá mọ̀ mọ́ náà ló yẹ ayé èèyàn mọ́ bí onígbà bá ṣe pé gbẹ́ẹ̀ ni wọ́n bá pé o àwọn òkè ọya àwọn ọba wọn wọ́n ń wo àwọn ọba wọn bíi pé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún wọn àwọn ti bí ìtún wo ìdí mi again tó bá ti yan yan lọ́ba lókè ọ̀yà wọn èyí lọ́kọ̀tù wọ́n gbà pọ́ lọ́n ti fún tí wọ́n bá tí ifá bá mú ẹ nílẹ̀ Yorùbá ká ní ifá mú ẹ tán tẹ̀lé lánà tí ifá mú ẹ tí wọ́n jáwé lẹ lórí tó jọba kó tó fọkàn lórí òróró níbo mi ẹ̀ dé Supreme Court ọgbọ̀n ọdún ẹ̀ sì wà lórí court yáa kí ló dé bàbá rẹ jẹun náà tún jẹ ah kò yọrí bẹ́ẹ̀ olúwa sọ fún mi ìjọ tí a fẹ́ dẹ́kun rú yẹn ìjọ òun ni yorùbá fẹ́ dẹ́kun rú yẹn ọlọ́run ọba fúnra rẹ̀ ó wa bẹ́ẹ̀ kó tó dáa bẹ́ẹ̀ o àìtijú bọ́lọ́run ṣe dá ni o àìtijú bọ́lọ́run ṣe dá wa ni àìtijú bọ́lọ́run ṣe dá ni so àwa fúnra wa gan gbọ́dọ̀ kọ́kọ́ tún ọkàn wa ṣe pé à àlàáfẹ́ yàtọ̀ ẹnìkan sọ pé tán bá ráwúsá lókè òkun bóyá ní gẹ̀ẹ́sì bóyá lamẹ́ríkà bóyá ní ìwọ̀ pé ó lọ kàwé ni ṣùgbọ́n tí wọ́n bá rí yorùbá bí ó lọ ṣiṣẹ́ àbí wọ́n tó ń lo èdè kan nísìnyí wọ́n á lọ hustle so tí wọ́n bá rí ẹnìkan tó ṣe yahoo wọ́n ti mọ̀ pé tòsí tòsí láàrin ló ti wá tí wọ́n bá rí èèyàn tó ń gé orí èèyàn tó ní babaláwo ló mú wa tòsí ń bí ni wọ́n bá rí ẹnìkan tó gbé gbòógì olóró àti mọ̀ ọ̀nà bí ó ti wá wọ́n bá tó wá rí pé ah eléyìí gbogbo ẹran tó a kó gbogbo nǹkan tó a fọ àárọ̀ ṣe falẹ̀ ṣe fàárọ̀ ṣe làwọn àgbẹ̀ wá gbìn àmọ̀bí tó ti wá. Hmm. ṣe kábíyèsí. ẹ ṣeun. tọ́ ẹyẹ èèyàn mi ní lóko mo lérò pé ẹ gbádùn ètò tí a sá ti ọ̀sẹ̀ yìí kábíyèsí dẹ́rùn owó náà ní orúkọ náà ní ọba adékúnlé oyèlúdé kàmáà olówó di ilẹ̀ ìlò owó kùtà ní ìpínlẹ̀ ah, ọ̀ṣun ká tó máa lọ bàbá àwọn èèyàn wa pọ̀ ní òkè òkun hmm. tí wọn ò fẹ́ wálé ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí nítorí má ti ṣe program àṣàbá yìí <laughs> wọ́n máa ń béèrè fí àyè máa ń pọ̀ gan so wọ́n máa pè wọ́n máa béèrè oríṣiríṣi sí i kí ni ìmọ̀ràn tẹ ní fún wọn um. nípa bí wọ́n ṣe wà lọ́hùn tí ọ̀pọ̀lọpọ̀ ti sọ àṣà nù àti pé bí ọ̀pọ̀lọpọ̀ ṣe wà lọ́rùn tí kò wálé mọ́ ìmọ̀wò lẹ́lé fún wọn. ìmọ̀ràn mi fún wọn fún gbogbo àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin tán wà lájò nǹkan tí wọ́n ó jẹ ni wọ́n ń wá wọn ò ní pàdé tí a jẹ wọn. ilé làbọ̀ sí mi oko bí gbogbo wa bí wọ́n ní àjòjì ní bá ní ṣèlú tẹrú tọmọ ní túnlé bàbá ṣe hmm. bẹ́ẹ̀ ṣe jájòjì lọ́rùn ẹ̀ ń bá àwọn kan ṣèlú ni wọ́n ń kà yín kára wọn ibi tẹ́ wá fílẹ̀ náà ẹ má jẹ́ ó bàjẹ́ àwọn ọmọ kéékèèké tẹ́ fílẹ̀ nígbà náà lọ́hùn wọ́n ti ń ṣoríire o wọ́n ti ń gbé nǹkan ṣe ibi ni òmìnira wà owó tó o bá rí ń bí táàksì táàksì owó orí àsanko akátá irú tí ń bẹ lọ́hùn kò sí ń a mọ̀ pé kò tí ì dọ́gba tán o ṣùgbọ́n tẹ́ ẹ bá wá tá a jọ dọpọlọpọ̀ yóò dọ́gba ẹ má sọ lẹ́nu àṣà wa òun ló dàbí jígi wa bẹ́ẹ̀ ṣe wà lókè òkun àwọn ọmọ tọ́lọ́run fi ta yín lọ́rẹ ẹ jẹ́ wọn ó gbèdè ẹnu wa tí wọ́n bá gbọ́ tiwa wọ́n gbọ́fẹ́ wọ́n gbẹ́ náà bọ́mọ kan bá yàn wọ́n jẹ bọ́mọ kan bá yàn wọ́n jẹ tó gbọ́mọ létí lọ́hùn-ún ò lè ìwọ tó o jóbi tọmọ rẹ bá gbọ́ yorùbá o lè sọ fún un pé ìwọ náà mú lé kaná mú lé kaná mú lẹ́mú kan ìwọ náà kàn ń gbò kàn ń kó o kúkú gbọ́ o bá ní o bá lórin ni gbogbo tó ń kọ ṣùgbọ́n tó o bá sọ fún un pé yá beat him beat him ah, ìwọ gan ó gbé lọ ilé ẹjọ́ ṣùgbọ́n tó o bá bá gbọ́fẹ̀ẹ́ tó mojú tó mara pé ai o gbọ́dọ̀ o gbọ́dọ̀ tẹ̀lé mi délé tó o bá ṣe tiẹ̀ padà o tó o bá nà padà o ara rú ibi tí àṣà ti wúlò nù nǹkan míì máa ń ṣèèsì tó jẹ́ pé ọmọ ni ọmọ rẹ wọ́n pè kó wá jẹ́rìí kó wá jẹ́rìí takò pọ̀ tó bá ti fi èdè sọ pé ha ìwọ lágbájá ìran mi ò ṣẹ̀wọ̀n rí ìran bàbá rẹ ò ṣẹ̀wọ̀n rí o hmm. bí wọ́n bá ti bí ọ́ nìkan yìí o kì í ṣe pé òun kọ nírọ̀ pọ̀ torí pé ó gbọ́fẹ̀ẹ́ àṣà wa rẹwà o ó rẹwà o ẹ dákun ẹ jẹ́ ká fi kàn ọmọ wa ẹ rẹ lómiì tó kọlà tó sì máa bá sọ Yorùbá tí ó máa sọ Gẹ̀ẹ́sì lọ. Si ìyá ọjọ́ iwájú ni o ọjọ́ iwájú ọ̀run sì ti dé báyìí ẹ ṣe. tọ́ ẹ̀yin èèyàn mi wọ́n ní sókí náà ní ọbẹ̀ oge ẹ̀ẹ́bi tí a lè mú délé ní nìyẹn mo tún lérò pé tó bá di ọjọ́ mi tó má tún pé bàbá wa owó tó ń wá lórí ọ̀rọ̀ mi tọ́ orúkọ mi ò yí padà orúkọ mi náà ni Tósìn Ọmọ Adédòkun ẹ lórúkọ olóòtú mi alàgbà Pọ́ọ̀lù arówólò mo ní ìbànújẹ́ òní tán kò ní kàn ẹ́ o ẹ ayàwòrán mi lẹ́ni adéníyì adémọ́lá ìbànújẹ́ òní tán sí ọ lọ́wọ́ bọ́tìnì mi ní ilé náà ọlá ọláwore mo ní ìbànújẹ́ òní tán sí ọ kò ní tán sí ilé rẹ o mo ní kó tó dìgbà míì ire àti àánú òní yóò máa tọ̀ yín lẹ́yìn yóò máa tọ̀ mí lẹ́yìn yóò máa tọ̀ gbọ́ lẹ́yìn tí ọjọ́ ayé wa gbogbo òní ire ó dàbọ̀.